Good morning, my people. Happy Sunday. Welcome to my channel. Um, today's gist is um, Honey Ashley is blowing fire. Ipe Ashley ipe inú bí sí kábíyèsí. Ipe ó ní kábíyèsí ń play. Ipe wọ́n wọ́n ń fi ìyàwó kan kẹ́kan. Yeah, nǹkan tó ń sọ nìyẹn. Nǹkan tó sọ nìyẹn. Wọ́n ló ń fi, wọ́n ló ń fi ìyàwó, wọ́n ló ní Kábíyèsí fi ìyàwó kọ́kẹ́ ìkan. So if today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. And to my old subscribers, I say thank you. Thank you very much. I do appreciate you. Òkè òkè lọ́wọ́ yín a máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ kú Sunday olóyin o. Ehm, ọjọ́ ení, ọjọ́ ló máa jẹ́ fún gbogbo wa. Wọ́n ní inú bí Ashley o, pé ó ní Kábíyèsí ń fi ìyàwó kan kẹ́kan o. So ẹ jẹ́ ká máa gbọ́ gist tèré. Ẹ rántí wípé bí few weeks ago mo ṣe, ah, fídíò kan tí mo ní pé Kábíyèsí ralé fún Queen Naomi ní London. Tádéníkáwò wípé wọ́n ralé fún ọmọ wọn ní London. Ẹ dẹ̀ rántí pé olórí tí kábíyèsí fẹ́ yìí, èyí tó ń jẹ́ Elizabeth, wọ́n ní wọ́n ralé fún un ní Lekki. So wọ́n ní pé kábíyèsí ni pé ó kàn máa ma wá, ó máa ma lọ ni, kò ní gbé palace. So but wọ́n ní kábíyèsí ra brand new house fún un ní Lekki. So mo rò pé ìgbà tí Ashley gbọ́ ẹ dé rántí pé ashley ti sọ pé òun fẹ́ẹ́ ra ilé sí lẹ́kì tẹ́lẹ̀ tí kábíyèsí làwọn ò ní owó táwọn fi máa rà fún un wípé ibi táwọn bá fẹ́ wọn sí òun ni kó dé sí. ẹ bá rántí gist mi kan tí mo ṣe tí mo ní pé kábíyèsí ní pé ibi táwọn bá fẹ́ wọn sí nìkan dúró sí nípa àwọn ò ralé fẹ́ anybody wọ́n ní bí ashley ṣe gbọ́ báyìí Wípé a sì lè bínú, wípé ah! Ó bínú seriously. Wípé bí ìgbà tí kábíyèsí break heart ẹ̀ ni. Wípé ṣe ló hmm. bínú, ló bínú, ló bínú. Wípé báwo ni kábíyèsí a ṣe lọ ralé fún Dr. Elizabeth Èkó tí wọ́n ò ní ralé fún òun. Hmm. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi. So bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ ni pé ashley bínú nígbà tó gbọ́ pé kábíyèsí ralé fún dr elizabeth ní lẹ́kì wọ́n ní ó ní òun bẹ kábíyèsí bẹ kábíyèsí kábíyèsí ò ralé fóun ipe bẹ́ẹ̀ náà ni kábíyèsí lọ ra ilé fún eh, olórí ẹ̀mí eh, queen naomi àti tádéníkàwòsí london ipe kí lòun ṣe fún kábíyèsí orí wo lòun mú wá sí ilé ifẹ̀ tí kábíyèsí fi ń tírì tó ń báyìí hmm. ẹ̀yin èèyàn lé kò easy o. Ọ̀rọ̀, ọ̀rọ̀ wà ní o. Ọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀. Wọ́n ní pé bí a ṣe gbọ́ o, pé Kábíyèsí tún ra brand new, uh wagon fún Dr. Elizabeth o. Wọ́n ní wọ́n tún fún wọn ní ọlọ́pàá méjì. Wọ́n ní wọ́n tún gbé camera sínú bedroom wọn, sínú toilet wọn tó wà nínú palace. Wọ́n ní Kábíyèsí kan ń náwó fún wọn ni. Ẹ dẹ̀ tún gbọ́, a dẹ̀ tún gbọ́ pé, ehm, wedding tán ṣe over twenty five million ní kábíyèsí ná ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo wọn ńgbà tán ṣe wedding àwọn náà ṣe wedding wọn fúnra wọn káò péré ní kábíyèsí fún wọn àti mọ́tò kọ̀ọ̀kan àwọn náà ṣe wedding wọn fúnra wọn màálù nìkan ní kábíyèsí fi sílẹ̀ fún wọn mi ò rí ibi tóbìnrin ti ń ṣe wedding fúnra ẹ̀ rí láyé mi first time tí mo máa gbọ́ tí mo máa gbọ́rú ẹ̀ rí kábíyèsí ní kẹ́ ẹ ṣe wedding fúnra yín ẹ̀yin ní kẹ́ ẹ ṣe reception ẹ̀yin ní kẹ́ ẹ sóúnjẹ ẹ̀yin ní kẹ́ ẹ ṣe decoration ẹ dẹ̀ agree why are you so desperate ẹ̀yin obìnrin yìí why why tẹ́ wà so desperate ẹ̀rẹ́ èèyàn bá yín sọ̀rọ̀ ẹ̀rẹ́ èèyàn bá yín sọ̀rọ̀ so wọ́n ní nǹkan tí Ashley gbọ́ nìyẹn wọ́n lórí ẹ̀ gbani gbàgbà pé yéè wọ́n ra mọ́tò wọ́n ra lé wọ́n ná twenty five million. Hmm. wọ́n ní bó ṣe bínú nìyẹn wọ́n ló fún kábíyèsí ní wòtòwòtò ni. Ah! pé kí ló dé kí ni mo ṣe fún ẹ ìwọ arákùnrin alẹ́jì ní gbogbo nǹkan tí mò ń sọ fún yín nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o kí ló dé tó ń treat mi báyìí kí ni mo ṣe fún ẹ tó fi ń treat mi báyìí wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn hmm. ẹ̀yin èèyàn lè farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ yòókù so bí ó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn tó ń bínú pé kábíyèsí ò tẹ́kẹ̀ àwọn pé kábíyèsí òun kì í ṣe nǹkan kan fóun pé gbogbo wọn kábíyèsí á máa ra nǹkan fún àwọn tó bá ti favour jù pé kábíyèsí ń ṣe pé wọ́n ń fi orí olórí kọ́kẹ́ kan pé bọ́n ṣe máa ń ṣe fún Queen Naomi nìyẹn pé Elizabeth ló tún dé nìsín Elizabeth náà náwó fún pé kábíyèsí ò rí tòun rò wọ́n ló ṣàbẹ̀rẹ̀ sí lament ẹ̀yin èèyàn wa ẹ rí nǹkan báyìí. ṣe rí nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ Ashley ni pé Ashley ó ti make ara so cheap jù ó ti make ara so cheap jù fún kábíyèsí obìnrin máa ń ní dignity obìnrin ní proud pride ìwọ náà wo bó ṣe fẹ́ kábíyèsí wo bó ṣe tún ara ẹ̀ fún wọn. Eh? o mọ̀ pé èèyàn níyàwó ní palace o dẹ̀ wọ palace o dẹ̀ gba ọkọ ẹ̀ báwo lo ṣe fẹ́ kí kábíyèsí ṣe sí ẹ báwo lo ṣe fẹ́ kán respect ẹ o mọ̀ pé kábíyèsí máa ń láì kóbìnrin dignity wo irú Dr. Elizabeth yẹn ó rí pé ìgbà yẹn ó kúrò ní palace because ó wò ó pé àà ọmọ kékeré ara nǹkan máa gbé ìyá odó lọ́mọ rí odó ó rí pé ó kúrò kábíyèsí ló ń wá kiri ṣó o rí jẹ́ kí n sọ fún ẹ tí ọkùnrin ò bá wá obìnrin kò ní appreciate obìnrin yẹn kò dá kí obìnrin kàn gbé ara ẹ̀ wá fọkùnrin ọkùnrin yẹn tó bá ti lù ẹ́ tó máa dẹ́nu ni honestly àwọn advice ẹ nítorí ọjọ́ mi ó ti ṣe mistake iná ṣùgbọ́n ìwé ìgbésẹ̀ tó gbé láti fẹ́ kábíyèsí kò dáa rárá ó pa èèyàn kan lẹ́kùn ó gba ayọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe bí wọ́n ní wọ́n lo advice Queen Naomi pé kó gbé divorce kínní sí orí orí social media Queen Naomi ọmọ ìpò ń fẹ́ kábíyèsí náà létà ló wá rí ipò fẹ́ fẹ́ kábíyèsí ah, ìwà tó wù yé ò dáa o and now you are lamenting what are you lamenting for ṣebí láti bẹ̀rẹ̀ kábíyèsí sọ fún yín wípé ẹ̀yin lè máa náwó òun ò lówó tó máa ná then you agree to it so what is your lamentation what are you crying about nǹkan tó fẹ́ àbí nǹkan tó tó jẹ nǹkan tó tó jẹ lójú ẹ̀ nǹkan tó fẹ́ bó ṣe bó ṣe gbére fún kábíyèsí ni kábíyèsí gbé e jẹ́ kí n sọ fún ẹ wo bí wo bí kábíyèsí ṣe ń náwó fún eh, Dr. Elizabeth kábíyèsí náwó fún nítorí pé kò kò fi fi ara ẹ̀ sílẹ̀ so cheap fún kábíyèsí ó jẹ́ kí ó jẹ́ kí kábíyèsí mọ priority ẹ̀ ó fẹ́ kábíyèsí ni kábíyèsí accept ẹ̀ tí kábíyèsí ò bá lè accept ẹ̀ wọ́n láwọn ò lè accept ẹ̀ But ìwọ, wà á máa gbé rẹ kurukẹrẹ kurukẹrẹ. Ìgbà kó tó di pé kábíyèsí fẹ́ ló ti jókòó sí palace. Ni kábíyèsí ti ń gbá ẹ lọ́tùn náà ń gbá ẹ lósùn. Nísìí o wá ń complain, o wá ń lament. What are you lamenting for? You make yourself so cheap to the king. King rí ẹ, o rí pé ọmọ tó cheap ni ẹ, ó dẹ̀ use ẹ. Obìnrin ní láti ní common sense. Obìnrin ní láti ní làákàyè. You don't spend your money for a man. You let a man spend money on you. Nǹkan tó ń pè lóbìnrin nìyẹn. Wọ́n á náwó ẹ̀, ò náwó ẹ̀, ò fi ń ṣe wedding fún rẹ̀. What is a shameful act? Ó wá ṣe tán nísìí, ó wá rí bí kábíyèsí ṣe ń, bó ṣe ń spray owó tó ń ná owó fún Dr. Elizabeth. Inú wa ń bí ẹ. Mi ò ní anything pẹ̀lú Dr. Elizabeth because mo, mo, like ẹ̀ nítorí pé kò make ara so cheap ṣó ti yé ẹ kò dẹ́ ṣe pé kábíyèsí ẹ̀ṣẹ̀ fẹ́ kábíyèsí ti ń fẹ́ tẹ́lẹ̀ so kò ṣẹ̀ mí tó bá jẹ́ pé ní olórí kan tí kábíyèsí tún ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ ni yes but kábíyèsí ti ń fẹ́ tẹ́lẹ̀ ó yẹra ni because ó rí gbogbo àbàṣà tó ń ṣẹlẹ̀ ní palace ló fi yẹra so máa ń làbẹ́ǹtì kankan rárá kò dákẹ́ kò sí ọ̀rọ̀ kankan lẹ́nu ẹ̀ kò tiẹ̀ ń ṣèwọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ o lè sọ̀rọ̀ because o ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe o ti ṣe so o ò lè sọ̀rọ̀ so kó dákẹ́ kó gbẹ́nu dákẹ́. ẹ̀yin èèyàn lé a yẹn wá fún yín ni o wọ́n ní Ashley wọ́n níṣe ló ń bá kábíyèsí fa wàhálà ò ní right láti sọ nǹkan kan so má sọ nǹkan kan ìwọ ló gbéra ẹ so cheap fún kábíyèsí so ọjọ́ ìní asọyín sówó asọyín sọmọ asọyín sálàáfíà ẹ̀ní ẹ̀ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu o. Lágbára Ọlọ́run. Ẹ̀, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń like fídíò mi, tẹ̀ ń share ẹ̀. God Almighty will bless you abundantly. Happy Sunday to you. I do appreciate you. Èmi ọmọ yín ni o, Mashola Gist